إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته ليلة ذاتي أجدك مولا وضع الصلاة والصلاة على النبي محمد صلى الله عليه وسلم ني سواجو بيتي tẹ̀síro adé lánàá a máa tẹ̀síwájú nínú sóràtù náhàí àyà tí a ti dúró ọ̀nà ni àyà 28 àyà 27 ibẹ̀ náà ni a ti dúró pẹ̀lú ògo ọlọ́run áyà yìí èyí tí ṣe 28 o láti máa bẹ̀rẹ̀ tafsir wa tòní ọbẹ̀ ta'ala kó mọ́ṣẹ̀ fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ tụ lọwọ tí à ń tú lórí ibi tí a ti dúró lánàá àlàyé tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó ń ṣe fún wa nípa àwọn tí wọ́n ń pe ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ tí wọ́n sì ń sọ̀rọ̀ nínú ẹ̀sìn ọlọ́run pẹ̀lú àìmọ̀ kan ọlọ́run fi yé wa nínú ara yìí òun fi wọ́n ṣẹ̀sìn àti ní wọ́n sùn láyé tó bá tún wá di gbọ́gbọ́n dà kìyàmá ọlọ́run ló wọ́n tó fún wọn ṣẹ̀sìn ọlọ́run kó mọ́lẹ̀ ọ̀ṣọ́ wọn bẹ̀. eléyìí ni ibi tí a ti dúró lánàá lẹ́ni náà agbègbè ibi tí a ó tún máa wọ̀ kò tí ì jáde kúrò níbi àlàyé tá à ń bá bọ̀ torí wípé ẹ̀sìn ó ń bẹ fẹ́ni tó bá kọtọ ọlọ́run láyé ẹ̀sìn ń bẹ nígbà tí ẹ̀mí bá fẹ́ jáde lára rẹ̀ ẹ̀sìn ń bẹ nínú sàárè ẹ̀sìn tún ń bẹ tó bá dọ́gbọ̀dọ̀ kìlá abdulayi wọn bá subhanahu wa ta'ala gbogbo àwọn àyíká kàkálẹ̀ yìí ọlọ́run mọ́jẹ̀ káṣẹ̀ sí lọ bákan náà ààyẹ̀lẹ́ iṣẹ́ afẹ́ wọnú rẹ̀ lénìí ọlọ́run fẹ́ jẹ́ ká mọ̀ wípé ká tó lè dájọ́ pé ẹnìkan ọmọ náà ni ó dìgbà tó bá tán tó kú lórí ìkọ̀tọ̀lọ́run torí pé mélòó mélòó lẹni tó bẹ̀rẹ̀ pẹ̀lú yíyapa àṣẹ ọlọ́run ó kù sáàtà tí ó jáde láyé ọlọ́run bá yí padà sí dáadáa ẹlòmíín sì bẹ̀rẹ̀ pẹ̀lú dáadáa ó kù sáàtà tí ó kúrò láyé ó bá bẹ̀rẹ̀ sí ní ṣàìdá ó sì tán lórí àìdá torí pé gbogbo àlámàrí innamal a'malu bil khawatim. إنما الأعمال بالخواتم iṣẹ́ tó ní kálukú ń ṣe ká tó lè sọ wípé o káre èyí tó bá tán lé lórí ọ̀làwò ó lè bẹ̀rẹ̀ ní dáadáa kò parí ẹ̀ka ìdá kọlọ̀ sọ wọn bẹ̀ ẹlòmíì ti bẹ̀rẹ̀ láì dá ó parí ẹ̀sùn ní dáadáa abẹ́ Allah subhanahu wa ta'ala àti ìbẹ̀rẹ̀ wa àti ibi tá a parí ẹ̀ sí ọlọ́run tó kọjọ dáadáa. Gbogbo àwọn àlàyé wọ̀nyí yóò jáde nínú ayẹ̀ lẹ́yìn tí a fẹ́ fara tafsir wa lónìí. A'udhu billahi minash shaytanir rajim. Bismillahir rahmanir rahim. الذين تتوفاهم الملائكة ظالمين أنفسهم فألقوا السلم ما كنا نعمل من سوء بلى إن الله عليم بما كنتم تعملون

Àbẹ̀rẹ̀ súnmọ́ al pẹ̀lú orúkọ ọlọ́run ọba Allah ọba tí ó kẹ̀gbò aláyé ọ̀rọ̀ fún ọba tó ṣe wípé òbẹ̀rẹ̀ tó bá ṣe ṣe nìkan ní ó kẹ́ fẹ́ ìjọba kìyàmà àtẹ̀yìn àtẹ̀yìn رهبنا الذين تتوفاهم الملائكة ظالمي أنفسهم Ọlọ́wọ́ bá ní fẹ́ rí àwọn kan tó ṣe wípé tàtàwà fáwọn mọ̀lẹ́lá ìkà ìgbà tí màlẹ́ríkà tó bá fẹ́ gbẹ ẹ̀mí wọn malakul maut tó bá dé tó bá fẹ́ gbẹ ẹ̀mí wọn orí ìṣesí tí màlẹ́ríkà yẹn yóò bá wọn bọ́ọ̀lì ní àǹfọ̀ṣẹ́ṣẹ́ ìfúnka mọ̀ wọn lọ́wọ́ ó náà ní kíkọ́ sọ lọ́rùn. ظالمي أنفسهم في حال ظلمهم أنفسهم ظالمي نصب للحال حال هو condition tí kò kà wọ́n mọ́ ó náà ni ẹni tó ṣe wípé wọ́n kọ̀ tọ̀ ikú ọ̀kà mọ̀ wọn oòrùn pé wọ́n tàbí fẹ́mi ara wọn àwọn àfọlúmọ̀ tẹ̀sí wọ́n nítumọ̀ kéèyàn ó tàbí sí fẹ́mi ara ẹ̀ òun náà ni kéèyàn ó pa nǹkan ní ìpọ̀mọ́ lọ òun náà ni kéèyàn ó gbáyé tẹ lọ ó kọ̀tọ̀ lọ irú ẹni tí ó wá rí bẹ́ẹ̀ kò tọrọ àforíjì kò túbá títí títí kò fi rí kú báyìí hátà ààyànú mọ́wọ́ títí tí wọ́n fi ṣe pẹ̀sí rẹ̀ sí pẹ̀lú ikú ìdí ìyẹn tó lọ́wọ́ bá fi mú wá ní hàl ẹ́ẹ́ àwọn àfáà tó kọ́ yẹwà pé alẹ́rí náà níbi kò sí ìbáṣepọ̀ pẹ̀lú ááyà yìí pẹ̀lú èyí tí ń bẹ lókè pàápàá jùlọ ọ̀rọ̀ àwọn olùgbàgbọ́ òdodo tọ́lọ́wọ́n bá bá bọ̀ kò papọ̀ mọ́ alẹ́bí náà ń bí ìsìnà ni ọ̀rọ̀ ní ìlú bẹ̀rẹ̀ tó ń sọ̀rọ̀ nípa àwọn tá a sọ lọ́wọ́ alẹ́bí náà tata wá fa húnmọ́ lọ́lá ìka. àwọn tó ṣe wípé tàtàwọ̀ fáhùn màláìkà torí pé ọlọ́run ọba sùhánà òwà tààlà òní páyà àmọ́ yóò rẹ̀ màláìkà olùgbẹ̀mí wa ọlọ́run rẹ̀ màláìkà olùgbẹ̀mí oríṣiríṣi ọ̀nà ló lè gbà kú ṣùgbọ́n kò séyìí tó wáyé ń bẹ̀ tẹ́mi bá fi lè jáde àwọn màláìkà ni wọ́n gba ẹ̀mí o. ó àsìkò tí náà ń bá ń jó ń jó tó ju pẹ́ẹ̀lú fẹ́ bọ́ àmọ̀lẹ́kọ̀ọ́ wà bá ń bẹ̀ wọ́n gbà. ó kó inú odò ni kì í ṣe pé lójú ẹsẹ̀ tó bó odò rẹ̀ lẹ́nu ló gbà yìí. ìgbà tó bá kù sáàtà kẹ́mi yẹn jáde àmọ̀lẹ́kà náà ni ó gbà yìí. ọlọ́run bá wa ní àwọn kan ń bẹ tó ṣe wípé tata wá fa ohun ìmọ̀lá ìkàgbà tí kú tó bá fẹ́ gba ẹ̀yìn wọn orí kọ̀ǹdíṣà orí ìṣesí tí mọ̀lẹ́ka yóò bá wọn yóò bá wọn lẹ́ni tó kọtọ lọ yóò bá wọn lẹ́ni tó pa nǹkan ní ìpọ̀mọ́ lọ Thank you ọba nípa alùpùpọ̀wò sálámà nígbà tí wọ́n bá wá rí mọ́lápùlmọ́wò fa alùpùpọ̀wò sálámà asálámà ọlọ́wọ́n bá ó lo àsílímù ó lo àsálámù nínú alùkùrán ọlọ́wọ́n bá ní ìyàwó lẹ́dínà ámànú lórúkùnrin fi súnmù káàpà níbi ọlọ́wọ́ bá nífà alkọwù lálámà ìtumọ̀ rẹ̀ náà ni wípé fa alkọwù fàṣítẹ́sìmù fàṣításílàmù àwọn wọ̀nyí kéèyàn ó wá sọ̀rọ̀ ń dà ìtumọ̀ fa alkọwù lálámà wọ́n wàá ju wọ́ọ́lẹ̀ àwọn tó ti láwọn òṣèlú ọlọ́wọ́ ọba tẹ́lẹ̀ gbàtán bá rí ikú gbogbo bẹ́ẹ̀ ń sọ fún wọn yẹn tí wọn ò gbà wọn làwọn ti gbà wo làwọn ti gbà pọ́lọ́ lọ́yọ̀ káwọn wọ́n tẹ̀ o ṣùgbọ́n pípa yẹn ò bá má fa alukọ́wù sálámà ọlọ́wọ́n bá ní wọ́n wà á ju wọ́ọ́lẹ̀ gbogbo ohun tí wọ́n ní òrí bẹ́ẹ̀ yẹn tí wọ́n bá rí mọ́lákùnrin mọ́ ò tó ń fi hàn án pé wọn ò ní sun ayé níjọ́ náà gbogbo ohun tí wọ́n lòdì sí yẹn wọ́n á láwọn ò lòdì sí mọ́ gbogbo ohun tí wọ́n takò yẹn wọ́n máa láwọn ò takò máa ọlọ́wọ́ bá ní fún alùkọ́ sàlámù wọ́n bọ̀rọ̀ sọ fọ́lọ wípé máa kún náà náà mẹ́lù ní ṣúwọ́ Wọ́n máa sọ nígbà sábára wọn mọ̀lẹ́kà yẹn pé ẹ̀sùn wájẹ́gbẹ̀ àwọn òòṣà burú rí. Lóòótọ́, alórí ayé ṣùgbọ́n àpá nǹkan pọ̀ mọ́ lọ́wọ́ fún àmà parọ́. Nígbà tí wọ́n bá rí mọ́lá pẹ̀lú mọ́ò, wọ́n máa sọ wípé ah, àwọn òun mọ̀kọ́tọ́ lọ́hùn mọ́lákùn mọ́ọ̀ màlẹ́ka kú ti wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ́nà láṣẹ wọn máa parọ́ afọ́wọ́ alhafiz ibn kathir alayhi rahmatullah wọn yukbiru ta'ala an halil mushrikin ọlọ́wọ́n bá ń fún wa nírò nípa ìṣesí àwọn tí wọ́n ṣẹbọ tí wọ́n pa nǹkan ní pọ̀mọ́lọ́hùn àbọ́ọ̀lùmí àǹfóṣù ń àwọn tí wọ́n sàbòtúfẹ́ ní ara wọn wọ́n lo ilé ayé bálabàla wọ́n kọsọ lọ́hùn wọ́n ṣẹṣọ wọ́n ṣẹ lọ́hùn nígbà tí wọ́n bá wá rí mọ́lákùlùmọ̀ tí mọ̀lẹ́ka kú bá yọjú sí wọn báyìí ń gbà ṣe bọ́ọ̀rù nígbà tí wọ́n bá ń pò ká kú tẹ́mi fẹ́ bọ́ lára wọn wọ̀mọ̀jì ìlmẹ̀lá ìkàtì ìlẹ́yìn lẹ́kọ́bùdú àrùwá ìhún alkọ̀bìta nígbàtí mọ̀lẹ́kà tó bá dé wá bá wọn tí mọ̀lẹ́kà bá fẹ́ gba ẹ̀mí wọn tó dọ̀tí wọ́n wà máa sọ wípé fa alkọ́wù sálàmà àbọ̀ alhábí ìlú kẹfí wọ́n ní ìtumọ̀ fa alkọ́wù sálàmà ní wọ́n rẹ̀ tó wọ́n wà sálàmà ìrọ̀ ìfà alkọ́wù wọ́n bá di sálàmà ẹlẹ́sìn rárá ìtumọ̀ fún alukọ́wù sálámà níbi ìrìgbé wọ́n sọ̀rẹ̀ndà torí pé ìtumọ̀ kéèyàn sọ̀rẹ̀ndà náà ní pé àlàáfíà ni mò ń wá o ní ọjà látara sálámù náà ọlọ́wọ́ ní fún alukọ́wù sálámà àwọn tí wọ́n gbélé ayé kọtọ lọ́hùn nígbà tẹ́lẹ̀ bá fẹ́ bọ́ lára wọn fún alukọ́wù sálámà ó wà sọ̀rẹ̀ndà wọn á ah, ọlọ́hùn àgbà aṣèṣe nígbà tí kò lè bá a máa àsìkò tí wọ́n wà yẹn náà ń pè ní halatul gargara tí ànábì sallallahu alaihi wasallam tánàbí ní pé àwọn àsìkò tọ́lọ̀ òun gba títún dámọ́ òun náà ni máa lámì òmàrùkù nígbà tí màláíkà kò bá sí ìgbà ẹ̀mí gbogbo ń báyìí bí ẹ bá tọrọ àforíjì ọlọ́run foríjì àmọ́ tó bá wá di pé mọ́lákùnrin mọ́ọ̀ ó ti ń gba ẹ̀mí ó ti gbà lógbòǹgbò ọwọ́ àjọ pé ọlọ́run forí jì mí ọlọ́run ní gbà fún mi kọ̀ǹdíṣà yìí ni wọ́n wà nígbà wọ́n a máa wà á wà ní ìkìyà àfọ́ ibn fa sálámà àwọn túmọ̀ rẹ̀ sí á wọ́n máa àti gbàtọ̀ ọlọ́run wà ìkìyàd wọ́n máa sọ wípé àwọn ti jọ̀wọ́ ara wa lẹ̀ fọlọ́run báyìí tọlọ́run la fẹ́ fi èyí tí wọn ò gbà tẹ́lẹ̀ ṣùgbọ́n gbà tí wọ́n bá rí kú wọn sọ̀rọ̀. afọ abdulrahman bin nasir asadi alimami bagawi imami kurtubi àwọn sọ wípé ìsásílámù àwọn wọ̀nyí wọ́n sọ̀rẹ́ndà wọ́n juwọ́ ju sọ̀rẹ́lẹ̀ wípé ah tọ́lọ̀ ń dòdòdó gbogbo ń táa ní òrí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ pẹ̀lú ń táa rí òdòdó torí gbogbo sí àwọn kèfèrí tí wọ́n bá fojú kan kàn lẹ́ka kú báyìí làbúṣọ̀rọ̀ yàrá ibi lónìí gbogbo àwọn kèfèrí gánà kì í ṣojú ayọ̀ fún wọn níjọ́ tí wọ́n bá fẹ́ gbẹ ìlé wọn ọlọ́run bá ní wọn a sọ níjọ́ náà wípé máa kún nà láàmàlù ní ṣúwọ́ ó wà máa wọ́n ni rẹ̀ ọ̀lọ̀ ọmọ kún nà láàmàlù ní ṣúwọ́ àtàbúrì máa kún nà ẹ̀rì pé máa dí àti ṣúlù mọ̀lọ́rì ni wọ́n papọ̀ máa kún nà láàmàlù ìyẹn yìí fi alẹ́ ìṣíyáàtì tọ́ bá ti fi káànà pẹ̀lú fírùn mọ̀dọ́rì nǹkan tí èèyàn máa ṣe ní gbogbo ìgbà tó ti já bẹ́ẹ̀ ó ti di àbíṣúà wọ́n wà máa lọ́gbọ́ ní máa fún náàmẹ́lì ní ṣúrí kò sínú tó ti wá bẹ́ni wá bá jáde lónìí afẹ́kọ́lọ́ ọ̀hún mọ̀ pé kò sí nínú ìṣèṣì rẹ̀ àpá nǹkan fọmọ́lọ́ rí ní sú ní bó ti wulẹ̀ kọ́ ma nínú àìgbà àṣẹ wọ́n máa parọ́ bẹ́ẹ̀ náà ni kẹfẹ́ rẹ̀ ó parọ́ níjọ́gbọ́dà kẹyàmà ó parọ́ ìgbà tó bá wáyá ọlọ́run bọ́ sọ wípé ẹbí ẹnu wọn pa àlèyé ó náà tó mọ́ aláwọ̀

fa alqaw salama wọ́n wá sọ̀rọ̀ ẹ̀dá ọlọ́run ma kunna na'mal min sọ àwọn òṣàbúrú rí àpá nǹkan mí pọ̀ mọ́lọ́run rí àdédégún papọ̀ mọ́lọ́run rí àṣìbàjẹ́ bẹ́ẹ̀ sì nìbàjẹ́ lójú wọ́n mọ̀ parọ́ bẹ́ẹ̀ níwájú ọlọ́run èyí

oṣù láì oṣù lẹ́yìn wà láì ní ìṣẹ́bọ̀ níwájú ọlọ́run kódà láàyè ní ọlọ́run wọ́n mọ̀ tó bó wà lọ́ ìrọ̀ bí na máa kú na mọ̀ṣìrì nínú wọ́n ní wà lọ́rì àfi ọlọ́run ọba abibúra rọ́pì náà àtúnfi rọ́pù wa abibúra máa kú na mọ̀ṣìrì sí àṣẹbọláyè kékeré ó tún parọ́ níwájú ọlọ́run tó bá ti wá rí bẹ́ẹ̀ ọlọ́run bá wá náà lè yọ́ mọ́dá fún mọ́ aláàfúwà ẹ̀hìn Ìpẹ́lẹ́kẹ́ ti náà ni pé ọlọ́wọ̀ bọ́ ọ̀sọ̀ pé ẹ̀dì ẹnu wọn ni ẹ̀dì pa. Wọ́n ní lè sọ nǹkan mọ́. Àwọn àwọn tí ò lè parọ́ ọlọ́wà ní kọwọ́ máa sọ̀rọ̀. Gbogbo ẹsẹ̀ tí wọ́n ti lọ bí ẹbọ ọdún ti lọ bí ìbàjẹ́ láyé ẹsẹ̀ ní wa máa jẹ́ rí. Sàrà tí wọ́n gbé ayé ìpele ẹlẹ́ẹ̀kẹta ó ní ìpele mọ́wókíkùlẹ̀ ìṣòràn nígbà ọlọ́run bá dájọ́ tán lọ́wọ́ àwọn pé ọmọ oṣù báyìí oṣù báyìí iná lọ́wọ́ àwọn náà lè àgbà bẹ́ẹ̀ fàtàrà fóòdó dáńgbé torí pé kò sẹ́ni tí ó wọná àyàfi kó náà gbà pé ọlọ́run òun tọ́ sí náà kò sàbòjúgbé wọ́n pa ọlọ́wà ní ẹdínwó sọ̀rọ̀ ọlọ́wà ní iná làkọ fún ọkọ̀ wọ̀lá ọlọ́ni fa atárọ́pù dídá ń bì ní ọlọ́ni gbogbo ọdún àmà ìjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn wípé náà ìparun ọlọ́run kó mọ́ ẹgbẹ́ ti wọn níjọ́ láàyè ní ọlọ́run ọba ní balùnsánà aláàdáṣù ìdàmù wàlá àìkọ́ ọmọnìyàn fún rẹ̀ ọ́ jẹ́rìí lé ààrẹ lórí jọ́nà ìpele mẹ́tẹ̀ẹ̀ta yẹn ìpele àkọ́kọ́ nìkan parọ́ pé kò rí bẹ́ẹ̀ ìpele ẹlẹ́ẹ̀kejì ọlọ́run nìkan di ẹnu wọn pa ìpele ẹlẹ́ẹ̀kẹta àwọn náà padà jẹ́wọ́ wọn lóòótọ́ yìí lórí jẹ́ pé lórí ẹjọ́ táyé nígbà adájọ́ bá dájọ́ tó wọ́n ti gbé ògbé ó jẹ̀bi àbó ìjẹ̀bi ṣùgbọ́n láyé bí ìlú òun ọ̀jẹ̀bi pẹ̀lú àlàyé àlàyé ìwé tó mẹ́sẹ̀ àlàyé tó mẹ́sẹ̀ náà ọbẹ̀ tó mú ṣùgbọ́n níwájú ọlọ́run kò sí pẹ̀lú àlàyé kankan ń torí pé ìtọ́lọ̀wọ̀n bá fi mú wa ó pọ̀ nínú tó fi mú wa ó náà ní wípé kí rọ máa ń káàkiri gbogbo náà ń ṣe pátá àwọn mọ̀lẹ́kà ń bẹ wa tí wọ́n ń kọ́ ọ́lẹ̀ lóṣù wọ́n ni yàtà àkọ̀bú náà tàbá ti kí ṣàìsàn wọ́n lọ àmì òbí lórí ẹ mọ́júmọ́ ìyẹn bẹ̀ẹ̀bẹ̀ tí wọ́n ń kọ́. wọ́n wá ń sọ̀bíìtì report ọlọ́sẹ̀ẹ̀sẹ̀ olójoojúmọ́ wọ́n sọ̀bíìtì ẹ̀ ọlọ́sẹ̀ẹ̀sẹ̀ ń bẹ olóṣooṣù ń bẹ ọlọ́dọọdún ń bẹ tẹ́ ń sọ̀bíìtì report bá ń ṣe síwájú ọlọ́run ìyẹn wà bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni wípé gbogbo nǹkan tá à ń ṣe ń gan yàtọ̀ sí fọ́lọ́wọ́ bá rí wa ó rí tá ń ṣe ó tún àwọn màláíkà ó ti wà tó bá rí gbogbo alkiyama ọlọ́bọ̀ àmàdúrà níbi ó ṣe nǹkan báyìí ó ṣe nǹkan báyìí wà ọmọ nìyẹn ní sọ pé kó padà ju ọlọ́wọ́ wà ní gbésọ̀ ọmọ pé tó bá wọ náà ní ìṣàbùsí fún ọwọ́ náà ní bẹ́ẹ̀ abẹ́lẹ́ wọn bá fún àánú wọn ti àlá ọlọ́kùn mọ́ sí wọn lọ́mọ náà ọlọ́wọ́ bá ní fún alùkọ̀ wò sálà màmá kún náà ní àmẹ́lù mi sú ọlọ́wọ́ bá ní àwọn aláìgbàgbọ́ nítorí ẹni bá fẹ́ jáde lára wọn wọ́n rí ikú báyìí wọ́n yí ohun padà wọ́n ní àà ah, dáadáa làwọn ṣe àwọn òṣèbàjẹ́ rí wọ́n bẹ̀rẹ̀ fún mímọ́ ẹ̀ka síwájú ọlọ́run lẹ́ni tó ń parọ́. Gbàlá ọlọ́run bá láwọn mọ̀lẹ́kọ̀ọ́ wa máa fún wọn lóṣù tó irọ́ lẹ̀ ń pa. Gbogbo bẹ́ẹ̀ ń sọ yẹ mọ̀lẹ́kà fún tẹ̀ yìí lójú ẹ máa kà pòròpòrò bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ wọ́n máa wá láwọn oríṣẹ́ olóore ṣe káwọn mọ̀lẹ́kọ̀ọ́ lè jẹ́rìí pé dáadáa làwọn sálé lórí. Àwọn mọ̀lẹ́kọ̀ọ́ sọ pé rárá, kò sí tọrọ àforíjì kankan mọ́, oríṣẹ́ olóore kankan mọ́. Ìdí nìyẹn tó ìjọ sẹ́ni kọ̀ọ̀kan wa gbọ́n tá bá fẹ́ ṣe náà ẹja mójútó. O lè rò pé yóò pẹ́ kó yá, o sì lè rò pé yóò yá kó pẹ́, túbá lọ sọ́dọ̀ ọlọ́run. dáadáa tó onílẹ̀mí tó fẹ́ ṣe gbogbo tọ́lọ̀ ń sì fún ọ lágbára rẹ̀ mọ́bí dọ́là torípàtò kan ń bọ̀ tó fẹ́ ṣe kò sí bá ṣe mara mú tó á padà gbàgbé nǹkan àdúrà táwọn ọmọ ohun kó má pé gbàgbé bùkátà padà ni a máa ń sọ fún àǹgbà míì ẹni tó àbọ́bẹ́ ìjọ ṣe ń múra ọwọ́ adénú plane plane ti gbéra wá ní á ah! mo ti gbàgbé first line ẹ dákun tí wọ́n múná lọ́sọ̀ yìí ọwọ́ adé á tó bá ti lè padà ń já fún wọn ẹja máa lọ sí ẹgbẹ́ first line ṣe bóò ní ilé lọ ń bẹ ẹni tó gbàgbé nǹkan lóòótọ́ ṣùgbọ́n tó gbàgbé yẹn kò bùkátà kó padà ó mú lọ́wọ́ kò mú lọ́wọ́ kò dí iṣẹ́ tó fẹ́ lọ ṣe kò dí lọ́wọ́ àmọ́ ẹni tó dé airport kó tó gbàgbé passport tó yọ padà lé àbí òní padà lé abẹ̀lọ̀ kò sí bá a ṣe mọ̀ ń rìn lórí òní ní ọlọ́mọdé àgbàgbé tí ó kù káàkà ká padà lọ mú wá torí pé ìpadà lọ mú wá yẹn òní ṣe é ṣe ló fi jẹ́ pé gbogbo ń ta bá ní kápá láti lè ṣe ká mọ́ fi dọ́la ká tètè máa ṣe é ọlọ́ni àwọn mọ̀lẹ́kọ̀ wà máa sọ fún wọn rúgbò bàlá gbogbo bẹ́ẹ̀ ń sọ yẹ kò rí bẹ́ẹ̀ ọba tó rán wa wá láti wá sẹ̀yìn rẹ̀ kèdè rí iná wọn ní mo bí mẹ́kùn tó ń ta àmàlú gbogbo bẹ́ẹ̀ ń pátá gbogbo ẹ̀ lọ́lọ́run ọlọ́run kì í ṣe ọba tó yẹn parọ́ fún gbogbo tó gbélé ayé ṣe gbogbo tó sálé lórí gbogbo ẹ̀ pátá lọ́lọ́run ọba mọ̀ kò sí tó pamọ́ fọ́lọ́run ọba tá a lè fara pamọ́ fún ni ọlọ́run náà. Thank you. Ọlọ́wọ́ bá wá ń jẹ́ kó yẹ ẹni tí ọ̀la rẹ̀ yóò dá, ẹni tí ọ̀run rẹ̀ yóò dá, àmì rẹ̀ yóò hàn nígbàtí bá fẹ́ jáde láyé. Ṣọ́súnú olùkọ́ símà, kéyìn ó mọ́ dáadáa nínú àmì pé ọ̀run ó dáa ni. ẹni tí àwọn mẹ̀lẹ́kà yọjú sí ti ń parọ́ tí ò fẹ́ lọ tí ń bẹ̀rẹ̀ sí ní sọ tí ò rí bẹ́ẹ̀ ọlọ́run ọba ní tá bá gbẹ ẹ̀mí wọn tán tó bá ti tọ́ gbogbo àlùkè àmọ̀ kò tí ti sọ̀rọ̀ wọn ó jásí náà jù náà lọ torí pé bọ́ọ̀lù ni à ń fòsì ní àsìkò tí mọ̀lẹ́kà fẹ́ gbẹ̀mí wọn iṣẹ́ tí wọ́n ká mọ́ wọn lọ́wọ́ iṣẹ́ náà ni iṣẹ́ náà náà ni wọ́n ká wọn lọ́wọ́ láti máa ń bẹ lọ́n pé bọ́lọ̀ kó wa dípò ká dáadáa mọ́ wa lọ́wọ́ kì í wá ṣe àmì nìkan èèyàn bá ń ṣe náà ni kú ká mọ́ èèyàn lọ́wọ́ olè ni ọ́ ó ni ọ́ ní gbogbo ẹnikẹ́ni tó bá lórí ìyapa àṣẹ ọlọ́run gbogbo ẹnikẹ́ni tó bá tán lórí kíkọsọ ọlọ́run kò sí tí ó ṣe máa wù torí pé innamal a'malu bil khawatim èyí bá wọn máa wò náà ní gbòòlà àti parí ẹ̀ ọlọ́run kì í sábà wo ìbẹ̀rẹ̀ nígbà míì o lè bẹ̀rẹ̀ dáadáa kó parí sáìdá àìdá tó tálé lórí ọlọ́run èèyàn sì lè bẹ̀rẹ̀ láì dáa kó máa bá bọ̀ kó kù sáátà tí ó parí kó bẹ̀rẹ̀ sí ní máa ṣe dáadáa tí báyà wa. mùsùlùmí wa gbúdọ̀ máa bẹ lọ́hùn agbúdọ̀ wà ní bẹ́ẹ̀nà ọ̀fìn wa rọjá láàrin ká máa lágbìyèlé nínú ọlọ́run pé yóò kẹrù tí máa dà wá torí pé àmọ́ bí parí ẹ̀ àwa máa dúró àmọ́ bàbá wa ti ṣe olóore kan ẹ̀rù tó máa bà wá pé ẹ̀rù lẹ́ ń sọ pé dáadáa là ń ṣe yìí ó kù bí dá parí ẹ̀. èyí ni a máa jẹ́ kí ìwà ìlú ọlọ́run kó máa bá ní lójú rẹ̀ kéèyàn ó ṣe púpọ̀ ní dáadáa tó ọkàn ìyẹn balẹ̀ ìwọ̀n a máa bẹ̀rẹ̀ nípa oṣù ọ̀hátìmà pé ọlọ́run tó ṣe ń da ayé ọlọ́run tó tán lórí dáadáa náà. torí pọ́lọ́wọ́n bá bá tòlé òun ni ọlọ́wọ́ bá lè ní káàrọ̀ ó da kóso ó da tírọ̀lẹ́ ó da yóò kù sáádà fọ́rùn wọ́n wọ̀ báyìí yóò parí ṣàìdá ọlọ́pọ̀ tó wọ́n bẹ̀. ló jẹ́ pé gbogbo dáadáa tó bá ń ṣe kò sí jàkínú dòdò kó tó lè fọkàn balẹ̀ ó sì bá tó bá tán lórí ẹ̀ ẹni tó ní ká máa sọ̀tàn ohun àwádẹ́wò yìí àwàlámú islam wọn gbogbo lẹ́yìn wa àwàlámú bá wọ́n ti kọ́ sílẹ̀ kọ́ sílẹ̀ ìgbà tí ó wà á kú ọba kú dòdò ní ẹ̀gbẹ́ tàwọn ti bàjẹ́ ìgbà ti bàjẹ́ ìdí ni ẹ̀dá fi sọ fún wa pé tí ẹ bá fẹ́ kọ́sì àwọn èèyàn àwọn tí wọ́n ti síra lórí dáadáa tí wọ́n ti lọ ẹ̀hẹ́n amọ̀bí láwọn ń parí sí kò sí àwọn tẹ́wọ́ yìí ọlọ́run dámà pẹ̀lú ọlọ́run ni wọ́n à ẹ má pọn jù níwájú ọlọ́run ó dàbí ẹni tó jẹ́ student ní yunifásitì àti ọdún tó ti wọ yunifásitì gbàrà báyìí first class first class kódà yìí máa kọ̀ rẹ̀ fi lecturer nínú class níbi tọ́pọ̀lọ́ rẹ̀ péré ó wá pàdé five chance ẹ̀ńtọ́ jẹ́ free fish ilé ẹ̀kọ́ ó wá ń sọ fún ọ̀gá ilé ẹ̀kọ́ pé òun ní mà jùlọ ó dá àwọn ọjọ́ tó dùgbò yìí wọ́n wá pè sí pèrò gbogbo èèyàn jókòó fish jókòó òun náà jókòó bí ṣe wá ní àkọ́kọ́ ká tó bẹ̀rẹ̀ dùgbò yìí mo terminate studentship rẹ̀. àkọ́kọ́ ìṣe student yìí ilé ẹ̀kọ́ ìmọ̀ ìjọba tí ò bá dìde síbẹ̀ nílé ẹ̀kọ́ mọ́ tó lè jókòó láàyò wọn ní ìsìn àwọn ọlọ́pàá lọ́wọ́ ẹ̀jẹ̀ láti bo talẹ̀ ń béèrè tòbí pọ̀ jẹ́ síbẹ̀ǹtì ló fi lè jókòó lójọ́ wa tí bàbá ta mi lè ní síbẹ̀ǹtì fún rẹ ọ parí kọrí ilé ẹ lókè bẹ́ẹ̀ náà lẹni tẹ́ ń wá ń pọ́n níwájú ọlọ́nkọ́ ni ọlọ́run ẹni ọlọ́run ọlọ́run ọ̀dà ìbéèrè ni mo mọ ولا تزكوا أنفسكم وأعلم بمن اتقى Ọlọ́wọ̀n bá ní ẹ̀yẹ́ pọ̀nra yín máa wà láti jákú àwọn òṣàkú ẹmọ́jọ̀pẹ́ yẹn máa ẹ má sọ wípé níbi táwọn èèyàn kan ṣubú sí ẹ̀yìn mọ́ ń bẹ̀. Wà á lámú bí mọ́ ní ta Ìbọ́lọ̀ wọn ọba ló bẹ ni tó bẹ̀rọ ọlọ́run jùlọ. Wọ́n ṣe fáàrí kankan, ẹlòmí ń bẹ ọlọ́run ọba ń ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́, ó rò pé ń gbọ́. àwọn àfọ́ àwa àwọn ni ẹgbẹ́ abẹ́ lọ ní ọlọ́run mẹ́lẹ̀ wa lérè ẹni ọlọ́run bá lé lérè yóò sáré o kọ̀ wá lé wá ń sọ ọgbọ́n tí wọ́n ń ẹ̀rí àwọn àtúkà máa bẹ́ kọ́lọ̀kùn jẹ́ aṣíra dáadáa gbogbo ìta bá ń ṣe kọ́lọ̀kùn bá lọ́wọ́ wa kò sáàyè fáàyè ó dìgbà tá a bá tán ìta bá tán lé lórí ọlọ́run bá wá ń fi yé wa nípa àwọn tí wọ́n tán lórí kíkọtọ ọlọ́run ọba wọn yìí tọ́ba tó wá di ọ̀hún náà lálùkì yáàmà tọ́lọ́run bá ń dájọ́ ọmọ àlùjẹ́ náà ọmọ náà tí tọ́lọ́run dá fún wọn náà ni pé ẹ máa wọ náà Ọlọ́run ọba ní a máa sọ fún wọn níjọ́ náà, a pàṣẹ fún wọn pé gbogbo ẹ̀yìn tó ẹ tán lórí ipa nǹkan ní ìpọ̀mọ́ Ó jẹbọ jẹbọ jẹbọ jẹbọ níjọ́ tó jáde láyé náà orí ẹbọ ní kúkà ọmọ ó ṣe kéde ní ọkọ̀tọ̀ lọ títí títí títí nígbà tó jáde láyé náà lórí ọkọ̀tọ̀ lọ́run náà ló kúlé lórí ọlọ́run ọba tó bá ìjọba ìjọba ìjọba tá a bá ń pín kó wá sáàyè kan yìí ọlọ́run ọba láà máa sọ fún wa pé pàdé kò ní òun àbí òun àgbàjà ànámọ́kọ́ lè dìrìnà fi ya. ọlọ́ni a máa sọ fún wa wípé ẹ máa wọnú mẹ́jà ánàm ẹ sílẹ̀ fún já ànámọ́ ẹ̀lẹ̀ gbagada fún wa ẹ máa wọbẹ̀ bẹ́ẹ̀ bá ti wá wọbẹ̀ ẹ̀ ní jáde mọ́. Ibi jẹ́ máa ṣàkùkọ́ sí péré náà lọ gbé yẹn. Ọlọ́wọ́ bá lẹ́ máa wà ń bẹ̀ lọ gbére. Ọlọ́wọ́ bá ó ní kọmọ nìyàn wọlé ọkùnrú jáì. Mọ́síwá, ó náà ni Mẹ́díkàlì kó wá ṣe pé ju tọ́rọ̀ rẹ padà wá kángun sí bó ṣe lo ayé tó ọ̀hún náà pẹ̀lú gbogbo àsìkò tó lò láyé pẹ̀lú iye ọdún tó lò láyé pẹ̀lú gbogbo ìgbádùn tó gbá pẹ̀lú gbogbo òkò tó lò láyé pẹ̀lú gbogbo ọlá pẹ̀lú gbogbo iyì tó ní láyé kó wá àdúgbò gbẹgbẹ àlùkò àmọ́ ọlọ́run wá sọ wípé pàdé kúlú wá bí wọn àbàjá ń yẹmọ kọ́ mi ní iná fi ra. Ọlọ́run ọba ní àà ó jáì, Fàlábí ìṣàmọ̀ fi wọ́n mú Ó burú dáì, ó wá ṣe pé ti bá ọ̀rẹ́ ó kọgùn sí náà níná. Ọlọ́run ọba tó dá mẹ́gbẹ̀ ọlọ́run tó tó burú. Gbogbo ni tí gbéraga tó bòó lórí tí ò fún ọlọ́run níwọ ọ̀ṣọ́ ọlọ́run láyé sí tó kọtọ lọ́run tó pa nǹkan ní ìfọ̀mọ́ lọ́run tí wọ́n sọ olódogun tí ó gbà ọlọ́run tó padà sí di ìgbéraga falábí ní sàmọ́ tó wá ìmú sáka bìrì ọlọ́run ọba fi ìtàkà fún ìgbéraga ó fi ròyìn gbogbo àwọn tí wọ́n tán lórí kíkọtọ lọ́run bẹ́ẹ̀ sì ni tá a bá wò dáadáa náà ìgbéraga ló ń bá wọn torí pé wọ́n ti sọ fún wọn pé ẹ má ṣe ẹbọ wọ́n ní àwọn oníṣẹ́bọ pé ní táwọn ó ṣe takabura ní ìgbéraga torí pé ní ń jẹ́ ìgbéraga náà ni bátọ́rù làhák ká sòdodo fún yàn tó mọ́gbà àìmọ́gbà yóò wá máa wà pẹ̀lú wọn títí tí kú ó fi dé nígbà tí kú bá wá dé wọn wà láwọn ti dódodo gbọ̀ngàn wá ní bámá ẹwọ́n ti gbéraga ẹ̀wọ̀n tó sún wọn dé ọlọ́run bá wá ní ibi tí ìgbéra àga rẹ tó sún ọdún lórí wálábí ta mọ́tò wáyé mú takàbìrí ọlọ́run ọba ló burú jáì ibi sọ́rọ̀ onígbèrè àga àti ìgbèrè àga àwọn tó gbé wọn dé kò ló kọ méjì òdodo ní ẹni tó sọ òdodo ó lè kéré sí wa kò sí ní ta fẹ́ fi ẹni tó sọ pé tó ń tó sọ yẹn tó òdodo ní ẹni tó sọ òdodo rẹ kó lè ó lè má mọ bí ó gbé kalẹ̀ ó kàn sọ ọ́ lẹ̀ gbà á ní wo presentation tí ń tí ń sọ yẹn tó òdodo ní àwa lè máa sọ fún pé àbò ah, òdodo sọ̀rọ̀ náà kò yẹ kó sọ báwọn ìgbàṣe ń tó sọ yẹn tó dodo ẹni tí ó máa ṣe bẹ́ẹ̀ ẹni tí ò ní gbéraga ṣùgbọ́n nínú àmì ìgbéraga oná ẹni kéèyàn máa wò wípé ah, òdodo lóòótọ́ ṣùgbọ́n kì í ṣe ẹni olóyè tó ti yẹ ká gbọ́ ẹni tí bá ti ń sọ bẹ́ẹ̀ kó gbéraga àti ká máa sọ bódodo ló sọ àmọ́ bó ṣe sọ òye kó sọ bẹ́ẹ̀ ìbéèrè ni pé tó dodo ibi tó ń kù sínú ọmọ ọ̀rọ̀ ọ̀sán àmọ́tẹ tó sọ ní ẹni tó dòdò ní tó bá ti tó dòdò ní kọgbà ìtumọ̀ máa ní gbéraga nìyẹn torí pé gbéraga kò síbi tí ń fàyàn lọ́dún ná lọ ọlọ́run bá sọ pé bá láti ní sàmà sí wa ní mútàkà bìrì ìtàkọ́lọ́ wọn bá tó ń wọ́ ọ̀rọ̀ àwọn tí wọ́n kọtọ lọ́run àwọn tí wọ́n ń sọ̀rọ̀ pẹ̀lú àìmọ̀kan níbi ẹ̀sìn ọlọ́run tọ́rọ ń ba lóbi kan ọlọ́wọ́ padà tọ́dọ̀ àwọn tí wọ́n nímọ̀ tí wọ́n ń lo ìmọ̀ wọn tí mọ̀ wọn bíbẹ̀rẹ̀ ọlọ́run sí wọn lára tó bá tún dídán mẹ́ta kìyàmà ọlọ́wọ́ bá tún sọ wípé wọ́n kú sòdodo ọlọ́wọ́ pè wọ́n dá sọ́rọ̀ nígbàgbọ́dá kìyàmà látara mímọ̀ àti lílo ìmọ̀ tí ń bẹ lára wọn lóbi lẹ́yìn ipò ìdánilẹ́bí ọlọ́run òtú sẹ́ni tó nípò níwájú ọlọ́jọ́ wọlé àlùkìyàmọ̀ ju àwọn àbá onímọ̀ lọ. Yàrìfá ìmọ̀ olẹ́bí na àmànú mẹ́rànkún pàlẹ́bí na Ọlọ́run bá ní yàrìfá ìmọ̀ na àmànú mẹ́rànkún. Ọlọ́run bá gbogbo àwọn tí wọ́n gbọ́

torí pé gbogbo tọ́lọ̀ ọba máa ń fún wa ní ó fi àdánwò síbẹ̀ ìtí ìmọ̀ ń pèpè sí ni lórí ìmọ̀ fúnra ara rẹ̀ gan ìtí máa sọ ni lórí lórí ṣùgbọ́n kí ó máa fi yọ pé má lò ó tó bá ti wá gbọ́rọ̀ tó sùn lẹ́nu ìmọ̀ yẹn òwúlò tó bá wá lo ìmọ̀ yẹn tó dúró àgbéga ńlá yóò jẹ́ kó nítọ̀hún tó bá jọ gbogbo àlùkìyàmà láàrin gbogbo ẹ̀dá lọ bí ò bá ti ẹ̀ nípò láyé bí ò lágbèjà láyé tí ò lákàkún láyé ta ní gbé ní ìjà bí ìbá sọ lọ tí gbogbo àwọn tá a gbéga láyé náà la padà fà wálẹ̀ tó bá ti àgbéga táyé ibi kó padà wálẹ̀ náà tó bá jókòó oníjókòó ní ìgbésọ àti àwọn fọ́mà gọ́ọ̀nà wa tó bá jọ pé fọ́mà ni ọ́ àwọn gọ́fúnà wa àná àwọn ó ti parí ṣùgbọ́n ọlọ́run bọ́lá ọba ti gbé èèyàn gba ọ̀gá àgbéga ní tàlùkìyàmà ọlọ́run ọba ní gbogbo àwọn tí wọ́n nímọ̀ tí wọ́n gbèrè mọ́ wọn bó ti tọ́ àti bó ti yẹ láàrin gbogbo ẹ̀dá àfàwọ̀ wọn sókè sí ọgbọ́dọ̀ tàlùkìyàmà ìyíwọ́ ló tó bẹ́ẹ̀ àpọ́nlé wọn ló tó bẹ́ẹ̀ ọlọ́wọ́wọ́ ni wà kí ìlàlẹ́dì na takọ̀ mẹ́za an zala rọ̀bù ẹ̀rí pé ruwáyà yìí náà àti kàá síwájú ìgbàtọ́lọ́wọ́ bá ní ìgbà kí ìlàlẹ́hùn mẹ́za an zala rọ̀bù mú ìgbàtọ́ bá bí àwọn onígbèraga wípé kí lẹ́ẹ̀rí sọ nípa al Kọ́lù àtàtù ìyàwó. Wọ́n apà ìmọ̀ kan sọ̀rọ̀ wípé ebí ìtàkan tí wọ́n kàn kó lọ ní. Ọlọ́run sọ bí tọrọ wọn ìyà sí látara ọ̀rọ̀ wọn. Ọlọ́run wá rẹ́ sọ̀rọ̀ nípa àwọn oníṣẹ́ náà tí wọ́n ń fi ìmọ̀ sọ̀rọ̀ tí ìgbéraga tí òun bò wọ́n lójú láti mọ́ sọ̀rọ̀ wọ́rọ̀ ṣe rí ọlọ́run bá ní wọ́n ìwọ̀ kí lálẹ́lẹ́bí iná tàkà ó ọlọ́run ni wọ́n máa béèrè lọ́wọ́ àwọn tí wọ́n bẹ̀rù ọlọ́run tí ìmọ̀ wọn tó ti bẹ̀rù ọlọ́run sí wọn lára wọ́n ń bí wọ́n léèrè wípé ilẹ̀ rí sọ sálùkùrán kílẹ̀ ẹgbẹ́ sọ nípa ìwé tọ́lọ̀ wọn bá fi rán ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó di àà ìwé tó kú oore ní wọ́n ní ìwé yìí jẹ pàtó orí ayé àtọ̀run ló ń bẹ nínú ẹ̀ nínú ìjáàtún Qur'an ó náà ni wípé ọlọ́wọ́ òṣìṣẹ́ máa tàlàyé lọ́yọ̀ kọ̀ọ̀kan wípé èsì tí wọ́n máa fọ ọlọ́kàn mú wálẹ̀ ọkà kọ́ ẹnu ṣayira sórí Quran látòkè délẹ̀ ṣayira orí jẹ́mọ́ àlàyé wo ló kú wà ní ìjọ ẹ̀sìn Quran wọ́n dàgbà tó lọ́n sọ pé yẹ àdúgbò nẹ́ka máa rẹ̀ yóò tó fún tọ́mọdún ọlọ́rin pé bóòlá tá a bá ní bóòlá tí náà àbíláyé ní tọ́lọ ní wọ́n bèèrè lọ́wọ́ rẹ̀ bóò ní ìnáwó ọlọ́ni kúrẹ̀ láàfù ṣòyẹ́ ń túmọ̀ sí pé kúrẹ̀ láàfù ìtumọ̀ ẹ̀ ní wípé à ẹni tí ó náwó lójú ọ̀nà ọlọ́run tá a lè pè ní ọlọ́rẹ̀ ló lámòjúkú òwe torí pé bẹ́ẹ̀ bá lámòjúkú àti náwó oṣù ọlọ́mọ ń sọ̀rọ̀ ní sóní tí ó túmọ̀ tó pọ̀ nínú bẹ́ẹ̀ bá ní kéèyàn máa sọ̀rọ̀ nípa kùránì tọ́jú orú ìlọ́sára àlèkọ́sá ọlọ́ọ̀bá wá ní tábá wá bí àwọn nínú àmì àwọn onímọ̀ nìyẹn á sọ̀rọ̀ tọgbọ́n tọgbọ́n á sọ̀rọ̀ kékeré yóò sì ọgbọ́n tó pọ̀ sí ní wọ́kílẹ̀ lílẹ̀bí na tàkọ́ mọ́za ánzàlà rọ̀bùkún Wọ́kílẹ̀ lílẹ̀bí Kọlu kọ̀ìrọ̀. Ọlọ́run ní sọ́ká fi wọ́n léèrè ní tó sì lẹ rí sọ sálùkùrán. Kọlu kọ̀ìrọ̀. Wọ́n ní àlùkùrán ní tẹ́ rí ẹ gbogbo ẹ̀ pátá àlùbáríkà. Gbogbo ẹ̀ ní sísọ, ní kíkà, ní lílò, nítọ́sọ́nà, òun lòdì. Tọ́bá láti dé gbèsè ayé yẹn,

alukurani yẹn jìnnà láàfà kọ̀rọ̀bà ọ̀rọ̀ ni tí o tó sì kankan lẹ́ ìtumọ̀ ẹ̀ náà nípa èèyàn ò ní pẹ̀lú alukurani kò sọ̀rọ̀ èèyàn ní máa lọ síbẹ̀ náà alukurani kọ̀rọ̀ rẹ̀ gbẹdúrú kódà bó o ní ó máa rí ìtẹ́lọ́rùn nínú alukurani bó o bá ní ọmọ bó o tó lo nítorí látara alukurani ìdí nìyẹn tó fi jẹ́ pé gbólóhùn. fún ara sọ yẹ ọlú ọ̀yọ́rọ̀ ìtumọ̀ tó pọ̀ oúnbẹ̀ lábẹ́ àfọ́rọ̀ alhábí ibn kathir alayhi wọn ni kọlù ọ̀yọ́rọ̀ ayé anzala lọ́ọ̀hù anzala lọ́ọ̀hù ọ̀yọ́rọ̀ ayé rahmatan wa barakatan wa hasanan liman tabi'ahu wa amana àlùbáríkà ni ìdùnnú ni fún gbogbo ẹnikẹ́ni tó bá tẹ̀lé sí ìbẹ̀nu alukur'an tó sì nígbàgbọ́ lọ. alukur'an yìí ẹjọ́ ká pàtàkì ẹ̀ ẹ pàtàkì ẹ̀ nínú ilé yín ẹ pàtàkì ẹ̀ lórí àwọn ọmọ yín àbòsí ńlá láàṣẹ ọmọ tàbí tàfún ní alukur'an kò mọ alukur'an yìí ké kò mọ súnmọ́ ẹ̀. wọ́lọ́ọ̀lù àtàbòjúbọ́. Àpéjúwọ́ ọmọ náà yàtọ̀ sí ọmọ ta mú lọ odò, sọ pé odò ló pè ní odò ní sì yí pọ̀, pade máa wẹ̀ kọ ọmọ tí wọ́n ṣe wẹ̀. Ilé ayé, ọkùnrin àdúnyá mashúnatún bìbàláyá wà rọ̀láyá ilé ayé ọkùnkùn ìdàmú ilé ayé ọkùnkùn àdánwò ilé ayé ọkùnkùn ìpàníṣẹ́tẹ́ nǹkan tí èyàn fi la odò rẹ̀ kọjá agbúgbẹ̀ fáwọn ọmọ wa alàdèdè kiri látàsímá nínú olùkúrò ọmọdá fúnú kùrán àtàbò títún ọmọdá fẹ̀kọ́ alkùrán kọ́ àtàbò títún tó bá ń kọjá nínú omi òkun ayé báwo ló lè fẹ́ là gbogbo àwọn nǹkan wọ̀nyí ó yẹ ká mójútó ìgbọ́n tí òòrùn lá pàtàkì jù àwa máa ń ṣe wáàsí lọ́pọ̀lọpọ̀ àwọn institution ní university ẹlùmí wa máa béèrè béèrè tàbá sọ pé a ń yìí náà lọ wọ àyà báyìí ká àyà béèrè bá ah, mo sọ ni I can't recite Quran you can't recite Quran or you don't know how to recite Quran mo lọ lè kéwòn dáàbò wa wọ́n wà lọ lékè ó ó sì wà ní four hundred level ní university ẹwọ ní ajọ ọmọ ọlọ kg pre one pre two nursery primary dss ss ó ti dáhùn dáhùn níbi sọ́ọ̀tún níbi sọ́ọ̀tún kó tó di pé ó padà dáhùn ẹ̀ sínú university ó tún wọlé ó tún lọ sókè ó tún lọ sókè ó tún kẹrin tó bá wá wálé bàbá ọmọ sọ pé à ah, bá aṣọ odùn nínú ga o pẹ̀lú pgp rẹ tí mo rí yìí o four point eight à ah, ó gbìyànjú ó sàbòlù fọmọ yìí kò lè ka alukur'an kò mọ ọ̀rọ̀ ọlọ́run kò yé ṣé a rí gbogbo omi tó wọ́n nìyẹn àwọn ewu ní ìdánfẹ̀ níjọba máa ń pàdé omi yẹn ní kọ́nà lórí ìrẹ́là torí pé kò dídì iṣẹ́ kan tí èèyàn yà sí láyé tí ò fi òun bẹ́ẹ̀ bóòlù oṣù fẹ́ là bóòlù oṣù fẹ́ mọ tó ń wọ́ṣe bẹ́ẹ̀ bá fún ní ẹ̀kọ́ àkọ́tà kódà kéèyàn ó lọ rí ìdí mẹ́tì àti mẹ́díkù dọ́kítọ̀ torí pé sáyé ń tí wò ní mà tọ́ máa ṣe lọ́dẹ̀ ti wọ́n rojọ́ níwájú ọjọ́ tó gbà sí àmì tó mà ìdí nìyẹn tó ń mọ́ àlùkùránì bẹ́ẹ̀ ṣe ìyẹn kọ́ ló kọ وقيل للذين كفروا ماذا أنزل ربكم قالوا قالوا خيرا أي أنزل خيرا Ọlọ́run ọba ó pa gbogbo wa orí ayé àtàlìkìyà mọ́ papọ̀ ó kó sínú Kùránì ó wá sọ̀kalẹ̀ fún ọlọ́run. Gbogbo orí ayé àtàlìkìyà àwọn àfà wọ́n mọ́ ìrírí dùdú ìyá pàdé ìbìrì sọ̀kalẹ̀. ومن يريد الآخرة فعليه بالقرآن ẹni tó bá ń bẹ́rẹ̀ káyé yìí gan ó da kọ́ndù mọ̀ràyìn mọ̀ràyìn kùránì ní kódù gbogbo ẹni tẹ́ni tó ń gẹ́kàlì kìí àmọ̀ ó tún da ògbùdọ̀ àbùsí tó ga ni bọ́ ọmọ bá lè kó méjèèjì papọ̀ tó fi tọ́lọ́wọ́n ọba ṣáájú tó pàtàyé tẹ̀lé ìwú máa jẹ́ kí nǹkan ó rọrùn mi ìwú máa kí ní ogun tó bá alẹ́ làbá àdìgbẹ́ tó máa sànà dínà wá dúnìyà ìdájí sàmà lágbára ọ̀ká lọ òwe dúnìyà lágbára ọ̀ká lọ òwe ما أمثل في نجوات دنيا يجتمعا لا ما وضع الله في دنيا من آخره تبارك الله في دنيا من آخره Gbogbo ta bá fẹ́ gbé láyé pátá tọ́lọ ní ká fi ṣe foundation. Gbogbo ìrìn àjò tó máa wọ́n bá rìn láyé ẹjọ́ kó mọ́ tọ́lọ. Torí wípé kò sí báyé ti fẹ́ dáa tó àti Orúkẹ́ tààbà lọ ẹgbẹ̀ta ọlọ́run ọba kó ń bẹ́ gbogbo ọmọ bá jẹ́ láyé pátápátá lábárọ̀ pàlá òwe gbogbo ya àbìláàdì ní. Òṣàlùbáríkà kankan bẹ̀ tààbà ti gbogbo ẹ̀ sí òṣìṣẹ́ ọlọ́run bẹ̀ gbogbo ń tọ́ máa rí ojú ẹláyé tí ò sí pé máa sí òun bẹ̀ gbogbo ń tọ́ máa rí ojú ẹláyé kò lè gbé alukur'an fún rẹ̀ kókà kò sí wúlò ọ̀rọ̀ bẹ̀. nítorí tí tá à ń lọ àlàyé tá à ń ṣe ni pé alukur'an bẹ́ẹ̀ yẹn ṣe máa ń gbogbo táyé òtún máa já sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ṣe máa ń nìmọ̀ èèyàn òtún máa kẹnu.

làwọn tí wọ́n mọ lọ tí wọ́n bá bi wọ́n léèrè nípa Quran wọ́n mọ̀ rò gbogbo láti fẹ́ júwo rẹ̀ gan kò yíwa kọ́ lò kọ́ yọ́ ní àmọ́ bá ti fẹ́ nà láyé Kùránì bí tó sàtọ̀ tó gbogbo pàápín oore oúnjẹ nínú ẹ̀. Ọlọ́wọ́ bá ní gbogbo ẹnikẹ́ni tó bá gbèrè ayé dáadáa tó ti sọ lọ, tó páyọ̀ lọ, tó tẹ̀lé sọ lọ, tó tẹ̀lé kànábì. láyé ń jù yí a ṣe dáadáa fún wọn. Lọ́bá tó wá ní ọgbẹ́ dáàlì kì á mà á kù ṣe dáadáa fún wọn lọ́nà jù mẹ́rin pé dáadáa yẹ Ọlọ́run ọba ọba sọ̀rọ̀ ní ọ̀rọ̀ ni èèyàn lè ṣe dáadáa láyé kó má rẹ̀ rárá. ṣùgbọ́n lọ́wọ́ bá ní ẹni tí mo bá bá lò bẹ́ẹ̀ ó ṣe dáadáa ṣùgbọ́n dáadáa yé mo fi dùn ní òun kó má banú jẹ́. dáadáa tọ̀run yẹn náà làgbà bó bá wù ọ́ lọ́run èèyàn lè ṣe dáadáa láyé kọ́lọ́n sàn ní dáadáa yẹn ní ìtawà mọ̀ sí dáadáa láyé. tọ́ba tún di àlùkìyámà kọ́lọ̀ ń tún sán ní dáadáa ó tó lọ́mọ àlùjànnà tó bá sì wọ ọlá ẹlòmí àṣe dáadáa láyé ọlọ́run ò ní tí ó pọ́n kankan wò nínú dáadáa yé ọlọ́run wá ń furu ẹni bẹ́ẹ̀ lọ́kàn balẹ̀ tó kọ́ fara balẹ̀ wàládàrú láàkìrọ̀ ti kọ́ dáadáa tàlùkì àmọ̀ yẹn làgbà tẹ̀rí gbogbo dáadáa táyé kò sí kan tí ò mú dààmú kankan lọ́wọ́ a máa ń fẹ́ kọ́lọ̀n kó dáadáa yóò mú wa bàbá tó ń tọrọ dáadáa á tún máa gbẹ̀lọ́ kọ́lọ̀n kó là rẹ̀ àwọn àgbàlagbà wọn ni ọlá ó ipò ẹnì kò gbé kan ọlọ́run ọfà ọyọ á òkú wàhálà òkú dà ìgbà mi ń bẹ èyí tó ọfẹ ẹnu ló sì jùmọ̀ lọ gbà ìbẹ́yìn ń rí jẹ àwọn òbí jẹ kankan ó jùlẹ̀ ti ẹjọ́ rẹ̀ wọ́n káàkiri kò láàánú lójú tí olówó lápá ṣùgbọ́n ta ni ó gbà ọgbọ́ ah, olóòní gbèsè ẹ̀ lọ́pọ̀ sí lò olóòní gbèsè ẹ̀ rí lé sí lò ṣùgbọ́n bẹ́ẹ̀ sì ni nínú ẹ̀mí sí ẹ̀ pàtẹ́ńtéèjì gbèsè tọrún sí ẹ sábà wọ́n gbogbo tó ọlọ́ọ̀jẹ́ yẹ kò jẹ́ kankan ẹnìkan ló jẹ́ five thousand naira ọlọ́gbó lóró pé ẹ máa ṣàánú wa ẹlọ́wọ́ mi ẹlọ́wọ́ jẹ́ five thousand owó tó ń wò yìí fifty million nígbèrè tí ń bẹ lọ́rùn òun ah ọlọ́wọ́ bá ń sàn ọlọ́wọ́ bá wọlé ẹ̀fẹ́ díẹ̀ ẹgbẹ́ ọjọ́ olówó ni wọ́n mọ̀ rò káàkiri pé kò dáadọ́ bẹ́ẹ̀ sì ní jọba bá wá gbé olówó lọ́ba tì mọ́lé àwọn yìí náà ní ọkọ̀ sọ pé àtúwò báńkì ní yá ọlọ́run ti fẹ̀sẹ̀ hàn àjọ òní kankan àjọ owó báńkì ní yá òun náà ní ọkọ̀ sọ owó tó wá náà ó ní gbogbo ohun tí bá gómìnà lẹ́sọ pé ò da bẹ́ẹ̀ sì ni òun nìkan kọ́ ló ń ṣe àwọn kan gan bẹ wọ́n lẹ́nu ju gómìnà lọ àwọn ò jáde síta wọn ò jáde síta wọ́n ní nínú ìwé autobiography èyí tí Babangida kọ ìtumọ̀ autobiography ni kéèyàn kọ̀ tàn gbèsè ayé ara ẹ̀ lójú ayé ẹ̀ gbogbo wá rí yẹn ẹwà máa wo ìmọ̀ ẹ̀sù mo wá ń bi ẹnìkan léèrè wípé autobiography talent tó kọ́kọ́ kọ́ nínú ìtàn ó dárúkọ mi lọ́sọ́fà kan mọ́ lọ Ibn Khaldun ló kọ́kọ́ kọ́ autobiography àfàì kéèyàn kọ̀ sàn gbèsè ayé lójú ayé rẹ̀ Ibn Khaldun ló kọ́kọ́ mo lè ní tó ń sọ yẹn tó bá tún tẹ̀síwájú nínú ìmọ̀ àtàyè gan ọba ń bẹ̀ ibùdó kajú lọ́kọ̀kọ̀. Babangida náà wá kọ tó biography ẹ̀. Ibi tí mò ń lọ ni pé nínú ohun tó wá kọ́ ń bẹ̀ pé nínú ohun tó ń ṣe tó dùn òun púpọ̀ ó ní wípé òun ò gbéjọba Fabiola. Káàkó mọ́ ń bá òun jẹ́. Pé òun ò sì láníyàn fún òfẹ́ gbòòrò àwọn alágbára kan ẹ̀wù gan. ni wọ́n ní kó má jẹ pé torí pé tó bá débẹ̀ ẹ̀yìn rò ní ọ̀rẹ́ òun sì ni wọn ò fẹ́ kó lè fò ẹgbọ́rọ̀ wọn ò fẹ́ kọ́ òun kó lè làwọn parí bí. tá a ń sọ̀rọ̀ lébi ọkọ̀ ta là ń dá àwọn tó yẹn ẹsẹ̀ wọn ipò ọ̀la ìgbẹ́ni mọ̀rún ló ṣe kọ̀ kàfàfà ó dá ti níta ọ̀rọ̀ jẹ ọlọ́wọ́ tó gbà fún ìtọ̀ tí wọ́n bá ní kó máa ra máa bá lọ wẹ́rẹ́wẹ́rẹ́ báwọn kó lọ nípa ìyọlọ. torí pé ló bá ṣe pọ̀ sí náà ni wọ́n ṣe di wá èyí tí ò fún ọ kò ní bí ọ lórí jẹ́ pé gbogbo àìdọ́lọ̀ bá tó ká ó wá sí oníkálukú máa súra tù ló bá ṣe pọ̀ tó máa béèrè ẹ̀ púpọ̀ ẹ́ yóò máa pọ̀ ṣùgbọ́n bí lè ń pọ̀ sí wọn náà máa múra bó ṣe pọ̀ sí ìyọnu ẹ̀ náà ṣe pọ̀ bó ṣe ma ìyọnu ẹ̀ náà ma kò wá sí bó ṣe pọ̀ tó láyé náà kékeré ni lẹ́gbẹ̀ẹ́ èyí tọ́lọ́ ń fẹ́ ṣe fún wa lálùfíàmà má wàá dé títa ayé yìí má jẹ́ kó hàn náà tàlùfíàmà rẹ lóun jẹ́ pé gbogbo èyí tó bá ṣe fún wa láyé yẹn náà bó bá mọ níwọ̀n àbó bá pọ̀ ọ̀run ní kó rà. ẹni tó fẹ́ dáko wọ́n wá ní ilẹ̀ yìí bó ṣe tó yìí bẹ́ẹ̀ bá lè gbin àgbàdo rẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run á ah, tó bá jáde dáadáa ẹ̀rí tó tẹ́là méjì ṣe mọ̀ pé ilẹ̀ tán bá gbin àgbàdo sí ilé yóò rí tẹ́là méjì jàmá ilẹ̀ yóò pọ̀ díẹ̀ abẹ́ẹ̀kọ́ àwọn àgbẹ̀ wà nílò wọ́n wá sọ fún bàbá àgbẹ̀ bá àgbẹ̀ ní á ah, ẹ dákun ewúrún àgbàdo mélòó náà wàá lò káàfin gbin oko wọn ah, ẹ sára àpò méjì náà olóná ń ta àpò àgbàdo kan ah àgbàdo kan ní ìsìn o tàbá ní àrà ní ìsìn yóò bẹ̀rẹ̀ tèlò àpò àgbàdo kan ní ìsìn wọ́n ní seventy thousand ọwọ́ ayé pẹ̀lú ló wá ń gbé seventy thousand méjì rẹ̀ ó dòlò wọn one forty ẹ̀dìpọ̀jù ah, ah, ah, ẹ̀dìpọ̀jù ó ti gbàgbé pé àpò àgbàdo méjì tírélà méjì nínú tírélà kọ̀ọ̀kan sí ló kéré jà pé bíjá kan bẹ̀rẹ̀ wà bẹ̀ bá ti ya ahun ẹ wo àpò àgbàdo méjì ó tóbi lójú ẹ̀ tí ò bá fi ra èyí tó pọ̀ bẹ́ẹ̀ náà nìwọ tó o ní lójú tó fi rà owó yẹn kéré tí tó fẹ́ fi rà ó pọ̀ ju bíbẹ̀ lọ́wọ́ rẹ lọ fẹ́ni tó bá yé bẹ́ẹ̀ Ọlọ́run bá fi jọ pé wà lẹ́dàárò àkírọ̀ ti kẹ́yìn. Ọlọ́run ọba ní ìta palékè kalẹ̀ fún yín lọ́run, òun ló sàgbà, òun ló lóore jù lọ. Ọlọ́run ọba ní àà ó púpọ̀ ní gbogbo ẹni tó bá bẹ̀rọ ọ̀yọ̀ kọ́rọ̀ wọn kángun kálìjẹ́ náà alọ́lọ́dà pọ̀. Àìjẹ́nà ó dáa púpọ̀ níbi tí ó jẹ́ ibùsọ̀ kalẹ̀ ní sí fún gbogbo àwọn tó bá bẹ̀rọ ọ̀lọ́ ó dáa púpọ̀ kọ́rọ̀ ìlú sán kálìjẹ́ náà. Àbẹ̀rọ̀ wọn bá nínú títóbi rẹ̀, má ṣe wá lọ́mọ náà. Ìwà táwù, ìṣòtáṣe, kọ́rọ̀ wọ́n bu yá kálìjẹ́ náà ọlọ́run kó fi rọ̀ wá lọ́rùn. Gbogbo ìrísà bá ṣe tó lè kọjú wa wíwà àlìjọ́nà ọlọ́njẹ́ alẹ́ tó bá lérí ẹ̀. Táà bá ti ṣe ọlọ́mọdé alẹ́ ẹ̀. Ọlá tó bẹ ọlọ́njẹ́ tó ádé ní ẹ̀dùnkùn lóhùn ní ìta àti ẹlẹ́ni Ọlọ́wọ̀ bá ní ilé tí mò ń sọ fún ní pé ju ayé lọ gbogbo tí ń bẹ̀ láyé ó jù lọ náà l'àlìjẹ́nà. Kò sí oore kan tó tó àlìjẹ́nà. Kò sí. Ó dùgbà tá bá wo àlìjẹ́nà ká tó mọ̀. Ọmọ ènìyàn pé ọlọ́run, ah, kí làwọn ń ṣe láti ẹgbẹ́.

ìyẹn náfìlà tó bá ti gbà àwọn Ramadan ọkọ̀ àti kò lè gba Monday kò lè gba Thursday àmọ́ ká na owó tó tó ọ̀nà ọ̀tọ̀ ọlọ́run ọlọ́run ọ̀dọ̀ ibi tí wo ti ra àlùfẹ́ náà jẹ́ ẹni ọlọ́run bá wá kọ́ di bẹ́ẹ̀ àwọn sàábé lọ bá nẹ́sàn àṣẹlẹ̀ ìjọba nínú zahaba ahalu dòṣó ní àwọn tó lówó lọ́wọ́ nínú wa wọ́n ti kó ládá tán nìsọ̀lú ní ẹ̀ká mọ́ nìsọ̀lú àwọn náà ń kírun báwa náà ṣe ń kírun wọ́n ń gbààwẹ̀ báà ṣe ń gbààwẹ̀ wọ́n yàtọ̀ fún ìdọ̀kú náà ti fi búrú àbúwà àwọn tó ní nǹkan táwọ̀ ò ní àwọn lówó lọ́wọ́ wọ́n ti ní ọwọ́ wọn lójú ọ̀nà àwọn òróró náà gbogbo ládá náà ti kó bẹ́ẹ̀ ànábìnrin àà ah, ẹ̀yin tẹ́ ẹ̀ lówó lọ́wọ́ ti bọ́lá ti fún ẹ̀yin náà ní nǹkan tí ẹ lè máa tún fi anábì ní kúlù tẹ̀sí àjọmọ̀ṣẹ̀ láìláìlá lẹ́nu àwọn tàbá tún ẹwà o ẹ̀yìn lówó ẹlọ́wà tí ilé ilẹ̀ o wọn dára àti ọmọ ìsúná abálọ́bẹ̀jọ́ wọn sọ anábì sallallahu alaihi wasallam anábì ṣùgbọ́n láì tó oníkágbọ̀n ẹ̀ṣẹ́ yóò tún mọ́ ẹgbẹ́ dáadáa àwọn olówó ẹ̀ ọmọ tún jẹ́ anábì ah, ní ọgbà bẹ́ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ bọ́lọ̀ ti tó ọ̀sìn wa ẹ̀fìn wọn lẹ̀ báwọn ọlọ́run ló ní fún ojú ẹ̀ lọ́wọ́ lórí jẹ́ pé ẹni tó lọ́n bá gbé ọwọ́ rẹ̀ sókè sọ̀rọ̀ ọlọ́n bá sì yé tó sì mọ bí èèyàn ṣe fowó rọ àlùjẹ́nà ọkùnrin rẹ̀ ẹni ọlọ́n bá sì gbé ọwọ́ rẹ̀ sókè tí ò mọ bó ṣe lè fowó rọ àlùjẹ́nà ọkùnrin bẹ́ẹ̀ bá wo àwọn olówó ilẹ̀ Yorùbá ń gbà mí àwọn olówó bí ó ṣèyàn ah! okú ìyá àìjẹ́sìgbé ń jọ olówó kìí bẹ̀rẹ̀ ìjà sí pé yóò lọ múra ẹ̀rùn ò mọ́ máa wó oògùn oògùn lọ́wọ́ wákàtí lọ́wọ́ wákàtí olówó àdá kí èyí ó lọ́wọ́ fowó sàánú èèyàn ẹ̀sìn Islam kọ́ ṣe na owó ọgbàdùn gbèsè ayé ara ó kù ó kù ọ̀kan náà àwọn olówó nílẹ̀ Haúsá wọ́n ní ọ̀sán owó bíi sixty years ń bá rántí ó san hòtẹ́ẹ̀lì yẹn owó years pé tó bá ti ń wá sí ájà bíi mọ́ra hòtẹ́ẹ̀lì wọn máa tètè ó sì san owó years kì í ṣe ọdún mẹ́fà years àwọn hòtẹ́ẹ̀lì káàkiri nìkan kì í ṣe hòtẹ́ẹ̀lì tó yẹ pé àwọn hòtẹ́ẹ̀lì tó yẹ pé nínú haram gẹ̀ǹgẹ̀ gbogbo máa sọ kalẹ̀ ní ọ máa bọ́ ọrụ haram báyìí ìdè pé inú haram gan inú haram gan lòtẹ́ẹ̀lì yẹn wà àwọn kan náà lórí wọn báwọn ọ̀rọ̀ wípé mo pẹ́ fún tó dẹ́mọ́lẹ́ láti kọ́ tó bá ní ń sọ kalẹ̀ ní báyìí sí haram náà àwọn èèyàn kan bó ti náwó tiẹ̀ sọ níbi sísáàmù tó bá ti wà níbi irú ní owu òun tẹ̀ lẹ́yìn ìmọ̀ọ́mù báyìí lòun lò sí ìdókòwò rẹ̀ tó lù. Tò tí a bá náà ó dá kẹ́kàn A mọ̀ béèyàn ṣe ń fi owó yẹn ra béèyàn ṣe lè fi súnmọ́ ọlọ́run. Tó bá yìí ló irinṣẹ́ lówó. yẹn ló ṣe fún Oore ta ló ga jù mí náà ni àlìjẹ́nà. Àlìjẹ́nà yẹn náà ni tẹ bá bẹ̀rù Ọlọ́run bẹ̀lẹ́ máa pẹ̀lú rọ̀ níjọ náà. Ọlọ́run bá àlìjẹ́nà yìí ọ̀kan ní àwọn oore tí bẹ́ẹ̀ wípé àwọn oríṣiríṣi odò ló ń odò wàrà ń bẹ, odò ń bẹ, odò ọtí ń bẹ, odò omi ó ń bẹ̀ ń bẹ̀ ọlọ́run bá la kó síbẹ̀. ọlọ́run ọba ọba sọ̀rọ̀ ìyá ọ̀rọ̀ ni ọba sọ̀rọ̀ pé ọ̀rọ̀ ni torí pé ọlọ́run sọ wípé odò ń bẹ nínú lè sọ pé ah mo tún fún wà ń bẹ̀ tẹ̀sán lómi ń bẹ ṣùgbọ́n gbogbo ìjọba ń sọ ní Kùránì yẹn ọlọ́wọ̀ mẹ́ńtì yìí ọlọ́wọ̀ bá wá ní gbogbo tó bá tó ń fẹ́ yẹn ọba náà ẹlòmí ń fẹ́ ó bẹ̀rẹ̀ máa jí lára àárọ̀ pẹ̀lú kúlíkúlí ó wá lọ lóò gàrí bẹ́ẹ̀ náà ó pé ó lò wá tó lórí. ìgbà tó wá dé adó àrùn àlìjẹ́nà ó ní gbogbo ọkà pẹ́ ló wà ní àlìjẹ́nà yìí fún òótọ́ báyìí ọlọ́run ọba ní ẹ̀sọ́ fún wípé láwọn fi dá mẹ́rẹ̀ ẹ̀ṣá ọ̀run ọba ní nínú àlìjẹ́nà yẹn ẹ̀sọ́ fún gbogbo tó bá ti fẹ́ ọ wà bẹ́ẹ̀. bí a ti fẹ́ mọ́ràn ọba ó tún sọ fún wa bó ṣe gàárì náà ló fẹ́ lọ́mọ ọ̀la ó gbà ń bẹ̀ fùfú ẹnìkan tó lọ́wọ́ àwọn afọ́wájú ọ̀rọ̀ ẹ̀dá kù pé ìsú ó wà náà ìta náà bẹ́ẹ̀ tó wà bẹ́ẹ̀ pé akíni dẹ̀lí làwọn fi yá. ọlọ́run ní gbogbo tí wọ́n bá ti ń fẹ́ pátá iṣẹ́ ni wá ń fẹ́lẹ̀ yàtọ̀ sí tí wọ́n ń fẹ́ èyí tó kọ́ wá láti fi ń fẹ́ náà ni ó máa rí nínú àlùjánnà. ọlọ́run ní ìlànà ìlànà ọlọ́wọ́ bá ní báwọn ọlọ́wọ́ tó máa tẹ̀sán dáadáa fáwọn tó tó lè ayébẹ̀rọ ọlọ́run yẹn àwọn náà ti ṣe sùúrù fọlọ́n láyé gbogbo sábà wá ń fẹ́ a máa ṣe fún wọn tó bá ti dínú àjùjọ náà. Thank you. Ẹ̀rù wípé nípẹ̀rẹ̀ ààyà yìí, a sọ̀rọ̀ nípa àwọn tí mọ́lápù ìmọ́ò tó fẹ́ gbẹ̀ ní wọn tí wọ́n tán lórí kíkọ́ tọ́lọ. Ẹ̀rù ó bà wọ́n, wọ́n bẹ̀rẹ̀ sí ní máa parọ́. Ọlọ́run sọ tàwọn aláìgbàgbọ́. Ọlọ́run wá fẹ́ sọ tàwọn tán Ọlọ́run torí pé àtẹni tó tó tọ́lọ́ àtẹni tó tó tọ́lọ́ gbogbo wa náà gbogbo wa náà mọ̀lẹ́kà ṣùgbọ́n rírí mọ̀lẹ́kà àwọn tó bá tó tọ́lọ́ ó yàtọ̀ sí rírí mọ̀lẹ́kà àwọn tí wọ́n kọ́ tọ́lọ́ níjọ́ tí kó bá fẹ́ jáde láyé ọlọ́wọ́ bá yà lẹ̀ bí lẹ́sàtà àwọn mọ̀lẹ́lá ikọ́ tó tọ́ yìí bí i. Ọlọ́run ọba ní àwọn kan àwọn ní ìlà àtúgbẹ́ sọ fún yìí, àwọn tán gbélé ayé jẹ́ tọ́lọ. Àwọn tó ṣe wípé nígbà tí mọ̀ lẹ́yìn kàákú tán bá dé, tán bá fẹ́ bẹ̀ ní wọn. Kí ni kọndíṣà tí mọ̀ lẹ́ka yóò dá wọn tọ yìí bí? Ádùnú Anna Ounṣẹ́jìbú Màlẹ́ka kú ó gbà wọn lẹ́ni tó mọ́. Àfọ́ àrẹ̀hámi tó dùn kẹfìrì omi annahum tayyibun ayé mukhlisuna nínú shirik mukhlasuna nínú shirik wà dáná bákan náà wà kulli su'in àwọn tá à ń sọ yìí ọlọ́run ó ti fẹ̀ wọ́n má kò ní sẹ́gun ò ní lẹ́bọ lẹ́rù níjọ́ tí mọ̀lẹ́ka kó bàdọ́dọ̀ bákan náà gbogbo ní ìjọmọ́ ẹ̀gbin ẹ̀ṣẹ̀ ní ti sọ̀rọ̀ àforíṣẹ́ lọ́dọ̀ ọlọ́run wà kulli su'in gbogbo ìbàjẹ́ tí etí òun gbọ̀gbọ́ onítúlọ́wọ́ wọn orí ìṣesí yẹn ni wọ́n wà níjọ́ tó fún ìbàjẹ́ wa bá wọn abẹ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala àtẹ̀lé àtẹ̀yìn ọlọ́gbẹ̀rẹ̀ owó orí bẹ́ẹ̀. ọlọ́run ní táwọn mọ́lákùn mọ́ ò mọ̀lẹ́ka kú àtàwọn ẹ̀ńtọ́rẹ́jì ẹ̀ tí wọ́n bá ti dé tán bá ti dọ́dọ̀ rẹ̀ Ìjú ọmọ ọ̀sọ̀ fún ìgbéyàwó olúùnà sàlámù nà àlẹ́kùn. Naam. Ẹ wà pálé, àwọn mẹ̀lẹ́kà tán bá ti wọlé, wọ́n mọ̀ ní sàlámù aláìkùm. Ẹni rí, wọ́n mọ̀ sálámù. Àlàáfíà ọlọ́run, ọmọ ẹgbẹ́ ti ẹ̀. Tí kìí bá ṣe wípé ọlọ́run ọ̀fẹ́ nìkan tí ò ní mú lọ ni, ó gbé lára wa láti wá wọn wọn mọ̀ ní sàlẹ̀ àlàáfíà ọlọ́pàá máa jẹ́ pẹ̀lú ẹni ẹ̀ náà ojú rẹ̀ mọ̀ títì inú rẹ̀ mọ̀ títì tí ń rí àwọn títì ń bẹ̀lẹ́gbẹ̀ rẹ̀ wọ́n mọ̀ nípa lọ yóò sì máa gbọ́ sálámọ̀ tí ò gbọ́ bẹ̀rẹ̀ lọ́dọ̀ àwọn mọ̀lẹ́kà kódà nígbà tí wọ́n bá gbẹ ẹ̀mí ẹ̀ tán táwọn mọ̀lẹ́kà bá tún mú ẹ̀mí ẹ̀ lọ sí sánmà gbogbo àwọn mọ̀lẹ́kà tó ń bẹ ní sánmà òórùn tó dáa tí ó máa jáde látara ẹ̀mí rẹ̀ ń tó mọ́ gbogbo mọ̀lẹ́kà pátá kan bẹ ní sánmà àkọ́kọ́ wọ́n máa béèrè pé áá òórùn wo ló mọ́ tó báyìí mọ́lẹ́kùn mọ́ò tó gbé ẹ̀mí rẹ̀ àmọ́ sọ wọn pé kò láàánú gbogbo ìlà lágbájá ọmọ lágbájá ló jáde láyé ẹ̀mí rẹ̀ là ń mú bọ̀ àwọn mọ̀lẹ́kọ̀ wà máa sọ̀rọ̀ rẹ̀ pé áá àwọn èèyàn ni àwọn èèyàn ni bẹ́ẹ̀ ni wọ́n ṣe máa sọ títí títí tí wọ́n fi sílẹ̀ fún sábà àkọ́kọ́ bí. tó bá ti dé sábà ẹlẹ́ẹ̀kejì àwọn mọ̀lẹ́kà tó tún bẹ̀rẹ̀. láàmùn àlẹ́kùn. òdúgbò lórí ìjà náta bí máa kún tún ta àmàlú. wọ́n máa sọ fún ọgbẹ́ ìjọba àlùjẹ́ náà ẹ̀ẹ̀sà dédé dọ̀mà na ó bí torí pé ìrì náà nígbàtẹ́ ń bẹ láyé kẹ́mì yí tó wọ́ ẹ̀sìṣẹ́ àlùjànnà ó orí iṣẹ́ àlùjànnà náà lẹ ti sálé lórí ọmọ àlùjànnà ní ẹni tí ò sí ìgbọ́dájọ́ ọlọ́run láti ọkọ̀ ọmọ àlùjànnà ní inú ló mọ̀ ọkàn ló balẹ̀ ipò ọlọ́run mo sí ráre ṣùgbọ́n ní tí ò bá síra rẹ̀ àdáwò ní pé kò tó padà sẹ́yìn mọ́ wá kú ṣẹ́ṣe wọ́n ti sọ gbogbo ọmọ náà ni ọ́ bọ́ọ̀mù rẹ̀ bá ṣe ń bọ́ báyìí pé ó kú orí gbó ìyá rẹ̀ bẹ̀rẹ̀ ó sì ní lókun yọ wà ní ẹjọ́ ẹgbẹ́ mi padà àwọn ọ̀hún yóò ní orí jẹ̀rọ òní ẹjẹ́ kí n padà yóò ní ọlọ́run ọba ẹjẹ́ ń padà sáyé. Ẹyà kò lè padà lọ ṣiṣẹ́ rẹ̀ ní gbogbo tí mo ti pàjẹ́ tẹ́yìn ẹ lọ jẹ lọ ṣúṣe. Ọlọ́ọ̀bọ̀ wà sọ pé kálá ọlọ́ni ẹ̀yìn mọ̀lẹ́kẹ̀ sọ pé gbẹ́nẹ̀dọ̀. Òsìn tó jọ bẹ́ẹ̀. Ọlọ́run bá ní ìdí ń sọ yẹn ọ̀rọ̀ tí ń jábọ́ lẹ́nu rẹ̀ láfẹ́ni tí ò ní túmọ̀ níwájú Ọlọ́run. Ọlọ́run ní sọ̀wọ̀ mọ̀ wípé bá ṣe Gbogbo ọjọ́ ti sílẹ̀ káyẹ̀ ẹ kò fún lè rí máa ebi jọ́ta bá sí jọjọ pàdé lálùkì àmà tọ́nà bá gbogbo ẹ̀dá dìde lóṣù yóò lè fojú àwọn ọmọ ẹ̀. Ní oṣù fojú kan ogun tó ṣe, gbogbo ilé ẹbí tó ṣe kò ní yóò padà rí ó sílẹ̀. Ọ̀rọ̀ kò padà bọ̀ wá tún ṣe ìlú òṣèlú. Sẹ́mi bá ti bọ́ Barsa, Bàrí àti wà láàrin rẹ̀ àtàrí ibi tó ṣe mọ náà lọ́wọ́ ó dàbẹ̀ tó lọ ṣe ẹ̀gbáàmù ó wá parí ẹ̀gbáàmù tán wọ́n ní wọ́n fún wa ní sí à ìwọ́n iṣẹ́ ìmọ̀ sí ẹ̀rọ tó eré náà gbogbo ẹ̀ pé objective pé pé pé ó rí bá láàrin fifteen minutes ọjáde ó tún sakọ ọjáde bọ́ta ìwọ̀ wá dẹ́ta wá lọ ìlú ní àà kò tí ẹ̀ sí èèkàn kan nínú àǹtà ọ̀ ẹ̀dà ẹ̀ tí mo lè padà ọ̀rẹ́ àà ẹ̀yìn oúnjẹ fáìlì. Àwọn àkójúwé tó ń súnmọ́ tí ó jò yóò wá pọ̀ ẹ̀mí rẹ̀ wá bọ́ náà wá ní ọlọ́run fẹ́ padà àìrọ́. Ìgbà táà sí ìkúrò ń bẹ̀ ẹ̀dá mojútó a sì lọ́pọ̀ tó méjì báyìí. Ní tá a bàjẹ́ alékún sí padà. Èyí tá a ṣe dáadáa, alékún dáadáa. Àti lọ́pọ̀ tó méjì bá a dé nílò òkè, bá agbọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala ọlọ́run jẹ́ ká síra dáadáa o jẹ́ ká rí sí àdáa ṣe láyé kó gba dáadáa náà lọ́wọ́ wa sallallahu wa sallama ala nabiyyina muhammad sallallahu alayhi wa sallam wa ala alihi wa sahbihi wa sallama taslima a ní ìkéde pàtàkì kékeré gbogbo àwa tí à ń wá fún tẹ̀sí ìfọlọ́wọ́n bá kó bá sun ẹnì kọ̀ọ̀kan wa lẹ́sàn-án dáadáa ó sì gbà á níjọ́sìn lọ́wọ́ wa a ó rí wípé almasjid mọ́ṣáláṣí ó máa ń da púpọ̀ tó níta púpọ̀ kódà wà nínú condition náà fi máa ń àpúrùfù ìjọba fi máa àpúrùfù sí kọ́ mọ́ṣáláṣí lóòjọ́ torí báwọn èèyàn fẹ́ fà ṣe ọkọ̀ kọ́mọ̀dì wípé yóò máa dí ojú ọ̀nà lọ́wọ́ ṣùgbọ́n ní ètò ọlọ́run bíbí ṣe máa náà nìyí àwọn àwọn wípé ẹ̀sìn wa ẹ̀sìn àlàáfíà ni ẹ̀sìn Islam kì í ṣe ẹ̀sìn mọ́ṣẹ̀ṣẹ̀ ẹ̀ kò dí ẹnikẹ́ni lọ́wọ́ láfiwárò pé pẹ̀lú bí irú ọjọ́ júmà àbí àṣìdá ti tẹ̀sí òrì báyìí náà tí a bá fẹ́ máa pààtì ọkọ̀ ọlọ́run ṣàánú a ní gbàgede nínú ọgbà alẹ́ ẹ̀kọ́ bí ó kéré jù ọkọ̀ tó lé ní twenty tó lé ní thirty àti lè pààtì ẹ̀ síbẹ̀ confidently tí ò ní di ojú ọ̀nà lọ́wọ́ pé bó bá tàwa náà tá a fẹ́ kọjá gbogbo ọ̀nà ti dí kò ní dùnmọ̀ wa ni Islam ò dé pẹ́ làbọ́ra wọlé àdàrà ìdí nìyẹn tá a fi ní àwọn tí wọ́n ń darí ọkọ̀ pé ẹ páàkì síbì tí ẹ̀rí tá bá ní ká páàkì síbì kan wọ́n ti wá lọ́kàn balẹ̀ pé wọ́n garanti safety ọkọ̀ wa níbi tá a páàkì ẹ̀ sí ni ìmọ̀tí ẹ̀ bá àkọ́kọ́ ó ṣe é ṣe bóyá àgbà tó ń farabalẹ̀ tó ń gbọ́dọ̀ sí ìlọ́wọ́ ní wàá tó ẹgbẹ́ ìjọba gbọ́kọ̀ ní ọkọ̀ bẹ́ẹ̀ kọjá ó lè mọ́tò mọ́wọ́ náà nú àsìkò tó ti dé òun ó lè lẹ́gbẹ̀ẹ́ tó ń gbọ́ òun ó lè kọ́ tò kí ló ẹ̀kọ́ bá máa ṣẹlẹ̀ tó bá ti ní ẹ̀fà kìkìrí lókùrú gbà tá a jókòó tá dìde náà ẹ̀dá kò lórí tọ́lọ́ ẹ jẹ́ kí a máa ọlá àti tóbi ọlọ́run. bákan náà gẹ́gẹ́ bá a ti máa ń ṣe lọ́dọọdún gbogbo weekend bóyá sunday àbí saturday asábàámọ́ tó ń ṣe luncheon fún ìtọ́ ẹ̀mọ́jú èyí tá a ṣe lẹ́sìn erípa rẹ̀ láàrí lọ́dún yìí ó yàtọ̀ fèsì èyí tá a bá tún ṣe lọ́dún yìí náà pẹ̀lú ògùn ọlọ́run kọ́lọ́n kó sọ àjò ní ìlọ yóò tún fi rẹwà jù báyìí lọ torí pé nínú nínáwó sójú ọ̀nà ọlọ́run òun náà nínáwó sójú mọ́lá sadaqatun jariyah òun ni kọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala ó bẹ̀rẹ̀ nǹkan wa láti rí níṣẹ́ aláwọ̀ ànáǹsì fún wa ọjọ́ tá a bá mú bóyá yomul ahad sunday láàmú ni àbí sábà látọ̀rẹ̀ láàmú bóyá ìjọba méjèèjì níṣẹ́ alá tó bá dọ̀la àwọn kọ́mítì mọ́dárásí wọ́n ànáǹsì ẹ̀ fún wa gbogbo tó ń kálukú bá ní lágbára kódà kódà kéré nínú oṣù táwọn ẹja wọ́ táwọn náwó lóṣù ọ̀mọ́ iṣẹ́ ọ̀tọ̀lọ́wọ̀n wa ni kọ́lọ́wọ̀n bá tí ó bẹ̀rẹ̀ ọ̀kan wa láti rí àkáǹtì mọ́sálásí òun náà GT Bank ni zero five one nine nine three four four five nine GT Bank Darussunna Islamic Foundation Mosque abẹ́lọ́wọ̀n bá sọ́nà wọ̀tá ala kọ́mọ́sà fún ẹnì kọ̀ọ̀kan wa lọ́wọ́ ó sì fún wa ní iṣẹ́ eré ṣe tó bá fún wa ní iṣẹ́ eré ṣe kọ́lọ̀ kó gbà níbẹ̀ wa ìta

wípé gbogbo àsìkò ọ̀dọ́ òun tóun fi ń wọ bíìsì ah òun fi ṣẹlọ ni wọ́n ń dúpẹ́ pé wò ní nígbà náà kánà òun ti fún gbà náà ni ah ọmọ náà lòun bàjẹ́ kò sí èdè níbẹ̀ ó ní pé ah òun balẹ̀ jẹ́ òun balẹ̀ jẹ́ púpọ̀ kò sí aburú lòun èé ṣe níbi ìsìnádé bóun fẹnu lásán sọ bí ó gbà ọ̀wọ́n náwó ògùn owó èsù ìdẹ́nìkan ṣe dìná ìyàwó àwọn èèyàn lálálá ni bàbá ìwé orí gbé gbé ìjẹ̀bọ̀ méjì kàrá ìlú ìyàwó kọmíjọ́nà gbígbé ìyàwó àwọn ọ̀gá ọ̀pọ̀lọpọ̀ àwọn nọ́ọ̀sì mẹ́tọ́ tẹ́tọ̀ dúdú kìníkọ̀ dúdú gbogbo àwọn nọ́ọ̀sì lálálá pé pé ọkọ wọn báńkàsì àwọn ọkọ wọn bàbá ìfẹ́ ẹgbá rí bí ẹni tán fọ ọ́gùn láàrin nígbà náà yóò sì máa fẹ́ ogun wọn bí ò bá gbà lẹ́rọ̀ wọ́n náwó òun onígbà tó lọ́wọ́ ní kẹ́mi ogún àtẹ̀lú wa bọ̀ òun náà àwọn ń tọrọ àforíjì láì tí sọ́lọ̀ ó foríjì àwọn mo ní iná lọ ha gàfù wọn tó bá ti dáwọ́ abala foríjì lọ́nà lọ́wọ́ foríjì ọlọ́wọ́ kẹta òun máa ń sunkún òun máa ń jí lóru òun máa yẹn náà sílà bóòlù lówó kan sì òun ọ̀dà owó sọ́nà mẹ́ta ìdá méjì ló ń tóra pọ̀ ìdá kan lòun ò là kọ́nà sàkóríjì dẹ́mà títí títí tó bá lọ kú lórí àforíjì tó bá láforíjì lọ́lọ́ ó ní ṣùgbọ́n bá ń ní tó ń bá lọ kú nígbà wọn ní tó ń lò wọn ìgbà míì bá wa sàánú ẹ̀ wa tàn mọ́lẹ̀ abẹ́lẹ́wọ̀n bá fún àwọn àtàrà kọ́ bá wa náà lò bẹ́ẹ̀ o ọlọ́run já tán lórí dáadáa gbogbo àwọn kùdìẹ̀ kùdìẹ̀ tí ò sí ìtàn lára wa ọlọ́run já lè dálẹ̀ ká sì tọrọ àforíjì ká pàdé ọlọ́run bá wa ní mímá ká tán lórí Islam sallallahu wa sallam ala nabiyyina Muhammad sallallahu alayhi wa sallam wa ala alihi wa sahbihi wa sallam taslima subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk subhanaka allahumma wa bihamdik أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته